wọn mọ̀ fi ń da wákàtí pé àkọ́kọ́ rámọ̀dáná ìkẹ́ ìgẹ̀ni àárín rámọ̀dáná àforíjì ni ìgbẹ̀yìn rámọ̀dáná àlèjáàna ni ìtọ́jẹ́ta àkọ́kọ́ tá a kò ní kẹ́ ìgẹ̀ àti fẹ́ mu dópin báyìí kọ́lọ̀ mọ́sà sí nírọ̀rùn ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ètò tẹ́ ẹ bọ́ sórí ẹ̀ náà ni ètò wa ètò yín Ramadan Kareem láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó kárí gbogbo àgbáńlá ayé tí wọ́n ń wò wá kérékété káàkiri gbogbo ọ̀nà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọba tí ó tún sọ wa dọdún yìí tó tún fún wa ní àǹfààní láti bọ́ sórí ìwòran yín lónìí hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá sì ń ṣètò ọ̀hún ẹ ti gbẹ̀kú mi àtọ́kùn náà ní Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà lórí ètò yìí màá máa gbé àwọn àfa ńláńlá lóríṣiríṣi wá láti wá dá wa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lónìí ìwọ̀ mi gbé ẹja ńlá ẹja tó tóbi jù nínú <laughs> àwọn ẹja ńláńlá náà ni ìwọ̀ mi gbé lónìí torí pé àfa wa àfáà mi gangan àwọn ni wọ́n wà lórí ìkàlẹ̀ lórí láti wá bá wa sọ̀rọ̀ ọlọ́run kọ́lọ́mọ́sà jẹ́ kí a rí wọn pẹ́ ṣé kí n kọ́kọ́ fojú wọn hàn yín ná kẹ́ ẹ kọ́kọ́ rí wọn lé kàtẹ́ kọ́kọ́ sálámà sí yín ná kẹ́ ẹ lè mẹ́ni tí mò ń wí. bàbá wa sheikh al-imam abdulrahman suleiman adangba bàbá ẹ̀rọ bá ń sálámà sáwọn ará ilé náà. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu ramadan kareem. wàlláhu akram tó bàbá wa lẹ́tí rí yẹn sẹ́yìn náà ti di pé àfa ńlá ni gbogbo wa lónìí alhamdulilayi ọlọ́mọ́sà jẹ́ wọn pẹ́ ọlá ní muhammed lọ́dọ̀ ọlọ́run lálá ilaha illallah gẹ́gẹ́ bí àṣẹ máa ń ṣe ètò yìí òun náà ni pé kó tó di pé a ní kí àlejò wa kí wọ́n máa bá wa sọ̀rọ̀ lọ a gbọ́dọ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóore wa gbogbo àwọn tí wọ́n jẹ́ kétò yìí ọmọ bọ́ sójú wòran yín àwọn tó yẹ pé wọ́n ràn wá lọ́wọ́ àwọn tí wọ́n gbé tó tí wọ́n gbówó kalẹ̀ àtàwọn tí wọ́n kó ẹ̀bùn fún wa ọlọ́mọṣà bá wa san wọ́n lẹ́san rí bàbá wa professor ahmad aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kalẹ̀ sí number thirty three Victoria Rubi Eke Street off Admiralty Way ní Lekki phase one nílùú Èkó lọ́hún ọlọ́mọba wa sanyí lẹ́sàn-án bàbá ọlọ́mọba àdúpẹ́ fún yín o. ìyá àwọn alájà wa Khadija Suwọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation láti lọ Amẹ́ríkà àwọn náà tẹ́bùn fún wọn rẹpẹtẹ wọn ni kí a máa fi gbogbo àwọn àlejò wa àwọn àfa wa tí wọ́n bá wa ká máa kó fún wọn láwọn aṣọ. ẹ wọn ni ká máa fi ṣàdúrà fáwọn tó bí àwọn ni o alhaji Abdul Yakin Bashiriyu Isola àtàlhaji wa Sharifat Agbaje ọlọ́mọba wa kẹ́ àtàlájì wa Táíwò Rauf Ṣóọlá tó ń jẹ́ bàbá ọkọ wọn ọlọ́mọba kẹ́ wọn àti bàbá wa aláhájì wa ànàláhájá nfọ̀m tó ń jẹ́ ẹ̀gbọ́n ìyá wọn pẹ̀lú ọkọ tiwọn náà ọlọ́mọsàbà kẹ́ gbogbo wọn bá àforíjì wọn alájà Mọ̀nsúrátù Olúwatóyìn láti lọ Abẹ́òkúta àwọn náà ká sọ fún wa wọn ní àwọn fi ṣàdúrà fún ìyá tó bí àwọn aláhájá wa Mùfúlíyà Èjìdé Adéomi ọlọ́mọsàbà kẹ́ wọn bá gẹ̀ wọn alájà Kúdírát Kọ́lé Towó ìyá àlùbáríkà ìyá wa apàṣẹnu apàṣẹ wa àdúrà dáwà foundation lọ́mọ adúrótì wọn ní àwọn ṣàdúrà fún bàbá tó bí àwọn alájà náà aláhájá wa ààrẹ ọlọ́mọsà bá wa kẹ́ wọn àti bàbá ọkọ wọn àtijọ́ ọkọ wọn alhaji ní alhaji akọlùtowó ọlọ́mọba wa kẹ́ gbogbo wọn ọlọ́mọba àforíjì wọn kúmọ́ alhaji wa abdullatifi ọ̀yásípẹ̀ àtìyàwó wọn alhaji wa ọ̀yásípẹ̀ tí wọ́n jẹ́ arósà dín ní sogoro central mosque ọlọ́mọsà bá wa dúpẹ́ fún yìí o àwọn náà ní ká máa ṣàdúrà fún ìyá tó bí àwọn alhaji wa sami ọ̀yásípẹ̀ àti ìyá ìyàwó àwọn alhaji wa fatima ọlásàndé ọlọ́mọsà bá wa kẹ́ gbogbo wọn ọlọ́mọba àforíjì wọn kúmọ́ wa abdulrazaki láti ìlú ghana lọ́hùn-ún ní kùmọ̀sí torí wọ́n ń wò wá kọ́lọ̀ musa bá wa san yín ní ẹ̀san rí wọ́n ní àwọn sàdá fún tó bí àwọn alhaja wa Mu'inat àti balógun ọlọ́run dákun musa bá wa kẹ́yà náà ọlọ́run bá foríjì wọ́n alhaja alhaja wa olúgbòye tí wọ́n jẹ́ aláṣà tó darí iléeṣẹ́ ọlá links property tí wọ́n kalẹ̀ sí number sixty five yẹ̀yà àbátan nílùú èkó ń bí àwọn náà ní kí a máa fi ẹ̀bùn ṣèfàjẹ́ kọ́dà àwọn tí tí promise wa kúkọ́ ló gbọ́ lọ́hùn àwọn fún wa ní ilẹ̀ bóyá ti last ten days of Ramadan a béèrè béèrè tó nípọn sọ́yà pé àwọn tó bá gba béèrè wa yóò gba odidi ilẹ̀ látọwọ́ ọlá links property torí ilẹ̀ làwọn ń tà ọlọmọsàbà dúpẹ́ fún yóò kuma alhaji wa abdulaziz àwọn náà ra alukur'an fún wa tó ká máa fún àwọn èèyàn dẹni alhaji wa abduljalil ọláyínká àwọn náà ra alukur'an fún wa ọlọmọsàbà dúpẹ́ fún yóò alhaji wa miriam akorede mm, láti lu kóde fún wa lọ́hùn-ún àwọn náà ń wò wá kedere báyìí látọ̀hún ọlọmọsàbà dúpẹ́ fún yín wọn ni a máa ṣàdúrà fọkọ àwọn alhaji wa murtado akorede ilé alájẹ nílùú ọ̀la ní ọ̀ṣun state lọ́hùn-ún àtìyàwó wọn tó ti fi ikú sàgbà tó ti lọ alhaja wa mariam ọmọrúnìkẹ́ murtala akurede ọlọmọsàbà kẹ́ wọn ọlọmọba wa gẹ̀ wọn ọlọmọsàbà dúpẹ́ gbogbo àwọn tí wọ́n dúró tì wá pátá ọlọmọsàbà wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wọn náà ah, eléyìí náà látún fi ń kàn sí gbogbo ẹ̀yàn ọdún dúdú ọlọ́rẹ̀ wípé ẹ dákun ẹ má dá dá o ẹ ràn wá lọ́wọ́ ọlọmọsàbà ẹnì kọ̀ọ̀kan yín náà lọ́wọ́ ah, abala irun pípé wà abala àlejò báyìí wà abala eré orí ìtàgé tá òun náà wà ń bẹ̀ tá ẹ lè kówó lé gbogbo ẹ̀ là ń retí yín fún ọlọ́mọ sábà dúdẹ̀ kọ̀ọ̀kan yín wọlé ànábì lọ́dọ̀ ọlọ́ a wà lọ sókè lọ́hùn nísìnyí a lọ wo ẹ̀kọ́ Ramadan tààrọ̀ yìí tá a bá wá kúrò ń bẹ̀ adarí sílùú lọ́rin lọ́dà fáwa Muhammad Awwal Al-Qur'ani láti lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí Ramadan Kareem rò pé ẹgbẹ́rún gbogbo àwọn èyí tẹ́ ti wò yìí àti Al-Qur'ani láti lù lọ́rin Ọlọ́run dákun mọ́sàbà sàlékún dáadáa fún bàbá náà lọ́nba dúró tì yín ọ̀làǹdàbí lọ́dọ̀ ọlọ́run ní fi ń sílẹ̀ kò ní pín pálágbára ọlọ́run yóò gbé aláàánú dìde ọ̀làlá hawla wàlà quwwata illa billahi al-ali al-azim. ẹgẹ́ mo ti sọ bàtí mo fẹ́ lọ sókè lọ́hùn lẹ́ẹ̀kan wípé àlejò ńlá ni mo ní mo sì ti fojú wọn hàn yín ẹ̀yin náà ti rí pé ah àlejò ńlá ni ọwọ́ àdó àgbà lẹ́ni kánú àwọn àfa wa àgbà nínú ọgbà wa nínú mọ́ríkàsì wa lọ́hùn bàbá wa tí ẹ ń wo ń kalẹ̀ yìí ah Eh, àwọn tó bí wọn àáfàá ni wọn ọlọ́lá ni wọn bàbá tó tún wá kọ́ wọn gan dàgbà tá bá yẹ pé ta ló mọ sí àdámọ̀ jù sí àdámọ̀ àyà lórí àwọn tí wọ́n mọ sí àdámọ̀ ní wọ́n jọ gbélé lóru wọ́n jọ gbélé lọ́sàn wọ́n mọ̀ tí bàbá ń jí wọ́n mọ̀ tí bàbá ń ṣàdúrà lóru wọ́n mọ̀ everything eh, kọ́lọ́ dákun sàjẹ́ kí adé bàbá wa pẹ́ bàbá wa ìmáàmù wa Sheikh Abdulrahman Adangba ọlọmọ sàjẹ́ àríyìn pẹ́ bàbá hmm, ọ̀rọ̀ tí mo ní kẹ́ afẹ́ yanjú lónìí òun náà ni ọ̀rọ̀ nípa àwa ọ̀dọ́ tá a wà lásìkò tá a wà yìí torí tá a bá wo ọjọ́ iwájú nàìjíríà ọjọ́ iwájú ayé gan lápapọ̀ àbí nàìjíríà wa nílẹ̀ wa torí pọ̀lọpọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ mọ́ kò sẹ́ni tó fẹ́ kàwé mọ́ wọn kàn fẹ́ kéwú mọ́ wọn kàn fẹ́ débi gíga láì tiẹ̀ ní preparation fún káwọn kàn bára wọn pé àwọn náà dolówó ni lẹ́yìn fẹ́rẹ́ àwọn míì ti ń ṣe yahoo tó ń ṣe gbogbo ẹ̀ wọn á ní kẹfẹ́ bá wa sọ lónìí wọn náà ní pé ọ̀dọ́ àwọn tá à ń pè lọ́dọ̀ àkọ́kọ́ náà ẹja ń báyìí àwọn éèjì wo lèyàn lè wà tó tilẹ̀ mọ tó tilẹ̀ mọ pé ọ̀dọ́ ni àbí káwọn sọ pé ọ̀dọ́ ni ọ́ àkàwọn àbí kóhun tó ti mọ pé ọ̀dọ́ sì ni míì tọ́lá lómi ti kúrò lọ́dọ̀ kò sì mọ́ rẹ̀ kò mọ̀ kò tí mà kóhun ti kúrò lọ́dọ̀ nísìn so <laughs> ẹ lè jẹ́ kó yí wàsà aragunla. Hmm. alhamdulilayi sami na ali mina shaitan rajim bisimilahi rahman rahim kéèyàn bá fẹ́ mọ̀ pé ọ̀dọ́ lòun gbogbo ọ̀nà ẹ̀jẹ̀ ń kí wa nulẹ̀ pé a kú òǹgbẹ a kú àjíjẹ a kú ìyọnu síra ẹni bí yẹn fẹ́ bí yẹn kọ̀ gbọ́dọ̀ yọnu sẹ́ni kejì náà àfọlórí iwu ọlọ́mọdé ká sọ̀rọ̀ iwu. Kùránì ti gbé template kalẹ̀ fún gbogbo nǹkan. àwọn àáfàá kéwú wọ́n sì pín ọdún téèyàn fi máa jẹ́ orúkọ kọ̀ọ̀kan kalẹ̀ ìgbà tí ọmọ máa jẹ́ túfúlù ọmọ náà ni wọ́n ń pè túfúlù ọmọ náà ni wọ́n máa pè ní ibùnú kò sígbà tí ń jẹ́ túfúlù náà ó tún lè máa jẹ́ ibùnú àmọ́ wọn á béèrè pé nígbà tí ń jọmọ yìí irú ọdún wo ló wà so tìfúlíyà ọmọ ó lọ́dún mẹ́ta nígbà tá a wà ní kéékèèké tìfúlíyà so a ti kọ́ sẹ́yìn kódà ẹlòmíì kọ́ tìfúlíyà ọmọ ẹ̀ máa jẹ́ pé uh, infant wọn á ní ọdún méjì but láti ọdún márùn-ún yẹn gẹ́gẹ́ bí àṣà kùránì gan ò tiẹ̀ filẹ̀ lọ́dún márùn-ún ọdún méje ni tùfùlé ọmọ gbọ́dọ̀ tán òun ló fà táwọn ìlú kan láyé fi máa ń jẹ́ kọ́mọ wọn máa ṣeré nílé dọdún mẹ́fà kó tó di pé wọlé ìwé àwọn ìlú tí ọmọ wọn sì ń ṣeré dọdún mẹ́fà kó tó di pé wọ́n wọlé ìwé wọ́n mọ̀wé ju gbogbo ayé lọ àgbà àdá ti ń kọ́mọ sílé látọdún kan àtààbọ̀ so àwa lábá táwọn ọmọ yẹn jẹ́ ń bọ̀ so kò ní. Ni ìbáṣe òbí téèyàn ò kì í fi ẹnu kọ́ ọmọ ọmọ máa ń he látara òbí nínú àṣà àti ṣe òbí ni kò sì lè tí ìgbọ́n lọ́dún kan àtàbọ̀ tí ó fi dá a mọ̀ ìgbà tí ó bá máa gbọ́n sí ẹ ti polúkúmuṣu ẹ ẹ ti mú tòbí papọ̀ mọ́tò olùkọ́ ẹ ti mú papọ̀ mọ́tò ẹni tí ń bá ń gbé ń gbòòrò làwọn yẹn fi sọ pé ọmọ gbọ́dọ̀ ní àṣà òbí lára ara ẹ̀ títí dọdún mẹ́fà kó tó wá wọlé ìwé lọ́dún keje so tòfìlíyà ọmọ lọ́dọ̀ kùránì òun náà ní múru àwòládàkùn wahum abna usaba ẹ mọ kùránì ní ẹ mọ pa àwọn ọmọ yín láṣẹ kó mọ ṣe nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú ẹnu yàtọ̀ fún àwọn nǹkan tí wọ́n ti rí pẹ̀lú ìkọ́ṣe títí dọ̀dún méje látọ̀dún méje ní kẹ̀tì bẹ̀rẹ̀ tó bá dọ̀dún mẹ́wàá lọ́rin ọdún mẹ́ta yẹn ọmọ ẹ bá fẹnu bá sọ̀rọ̀ tí ò gbọ́ ẹ bá wí kínkínní ìjà àbọ̀ ọmọ ìwé lọ́dún mẹ́wàá mọ́ so ọmọ tí ó wá wà lọ́dún mẹ́wàá ó ti mọ̀ pé ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí í dá nǹkan mọ̀ ẹ fún lọ́dún mẹ́ta sí kójú ọdún mẹ́tàlá ó kọjá ibùnú ó kọjá ọmọ kékeré láti thirteen years ọmọ á bẹ̀rẹ̀ sí í di ṣáàbù ọ̀dọ́ those are the first ten years of age e, e, e, thirteen ni kò sí ten nínú twelve á wá lo ten yẹn di nineteen ẹ fún lọ́dún mẹ́ta sí i á jẹ́ twenty two ìgbà yẹn lẹ tó lè sọ pé ó ti parí ẹ̀kọ́ àti bẹ̀rẹ̀ sí í di ṣáàbù thirteen to twenty two yẹn ó ń palẹ̀ mọ́ àti dọ̀dọ́ ni ìgbà yẹn ni ó dá nǹkan tó ń pè ní responsibility èmi náà dẹni tí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ at twenty two tó bá yá àwọn oní psychology gbé kalẹ̀ pé twenty two kọ́ o kéèyàn ọdún téèyàn ó bẹ̀rẹ̀ sí í jèrè ọmọ tó bá bẹ̀rẹ̀ ìwé láta ọdún méje ọdún tó bẹ̀rẹ̀ sí jèrè ẹ̀pọ̀ parí ẹ̀kọ́ twenty three ni àwọn oní psychology wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ wọ́n á ní yóò fọdún mẹ́fà kàtà kọ́kọ́ yóò fọdún mẹ́fà kàtà kejì ọdún méje pẹ̀lú ọdún méjìlá ó dọdún mọ́kàndínlógún ọdún mọ́kàndínlógún mm. yóò wá fi ọdún mẹ́rin kún tí ó fi parí first degree ẹ̀yìn yunifásitì ó ọdún mẹ́tàlélógún tó bá yá ó bẹ̀rẹ̀ sí jèrè ọmọ ńgbà náà so ìgbà yẹn lẹ tó lè sọ fún pé lọ dá nǹkan ṣe wá kárí bó ṣe rí láwọn ìlú tó pé wọ́n ní kọ́rnù tó ń pè ní sẹ́ńtúrì àmọ́ yí padà pẹ̀lú ntọ́lọ́hún dá sínú ẹ̀ tí ó tún tẹ́kì píkṣọ̀ míì ní rúbọ̀ tó bá di twenty five so tábà wá gbé e pé tó kọ́rùnù ayé là ń lò sẹ́ńtúrì ayé là ń lò tá à ń pè ní ìgbà ẹni tó wà nínú ẹ̀ tóun náà di ìgbà ẹ fóun náà twenty five tí ó fi bá ayé yí sí ní tó lè wúlò àmọ́ ọ̀ẹ́ ti mọ kọ́ ọ bọ̀ kó mọ mọ ìtàn àti ìṣe ayé yẹn títí ó fi gbé twenty five so tẹ́ọ̀rọ̀ ẹnìkan bá jáde nílùú kan àbí tí ìlú kan bá jáde lágbàáyé ìlú yẹn ó mọ ṣọ́ twenty five years kóun ó fi gbọ́n pílánì pé kóun mọ̀ jábọ́ kó tó di pó dìlú bẹ́ẹ̀ náà lọ́mọ náà so láti ìgbà yẹn ni ó ti mọ wá di ẹni tí ń mú nǹkan dání tí ń darí nǹkan bó ṣe yẹ yóò sì kọ́ ọ bẹ́ẹ̀ tó bá fẹ́ mọ̀ lọ́dún méje so tẹ́ bá fi tẹ́ bá fi um, twenty five kún seven ó jẹ́ thirty two but ó ti bẹ̀rẹ̀ ọ̀dọ́ láti twenty three yẹn yóò wá lò bẹ́ẹ̀ fún ogójì ọdún nígbà tó bá dogójì ọdún yẹn ó ti dá ó ti yé ó ti yé a lè gbọ́dọ̀ mọ́ fílẹ̀ ipe kó lọ dá a ṣe kó sì mọ bí a responsibility pé ó bá bàjẹ́ òun lòun bàjẹ́ ní Kùránì sọ pé falamma balaga aṣọ a'udhu billahi minash shaitani rajim falamma balaga ashuddahu wa balaga arba'ina sanatan Kùránì hmm. ní tó bá di pé ó dé orí apẹ ìjẹ́ ọ̀dọ́ apẹ ẹ̀ ní òkè yẹn góńgórí orí apẹ lókè tó bá débẹ̀ wàá sọ pé nǹkan ọ̀làrọ̀ bí ìwọ ọlọ́run o àwùjọ àìní kọ́ mi mọ̀ ọ́n ṣe kí n lè dúpẹ́ oore rẹ kì í ṣe kó sọ pé alihamudulilayi kí n lè dá nǹkan tí mo gbà padà sínú ìjọ tí mo ti gbà á káwọn náà lè mọ̀ pé ẹnìkan wá bí ó kọjá ń bí orí pa ẹ̀ ní. tó bá ti wá bẹ̀rẹ̀ sí dá ṣe ń bá ẹ̀ tún fún lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tí ó fi dá ó gba nǹkan lọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ṣé ń gbọ́ mi ó jin nǹkan tó gbà yẹn jiná mọ́ lọ́wọ́ lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ó wá pé ogójì ẹ wàá fún un lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tó fi jiná mọ́ ọ lọ́wọ́ yẹn kó fi dá a padà ó jẹ́ ọdún márùnléláàádọ́ta àbí márùndínlọ́gọ́ta so láti márùndínlọ́gọ́ta bó o bá jẹ́ bàbá bó o bá jẹ́ ọ̀gá bó o bá jẹ́ anything ó yẹ kó o ti mọ̀ pé ọmọ kan wà tó gbọ́dọ̀ fà lọ́wọ́ pé ó yá ìwọ náà ká lọ bá a ti ṣe é nìyí ó wàá ó mọ̀ wá já iṣẹ́ yẹn sí lọ́rùn nínú èjì ta wíwùn ni o kì í ṣe ọmọ kékeré ló lọ mú torí òun bínú àbí kankan ẹni tó bá kàn ló lọ mú torí wọ́n kọ́ lọ pín ó wà á mú wájọ́ ọmọ rẹ ni kójọ́ ọmọ ọlọ́mọ tó wà lọ́dọ̀ rẹ ni kójọ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́ ẹ ni kójọ́ ọmọ lékíw náà tó kọ́ ni ó wà á mú pé bá a ti ṣe é nì ó mọ wọn á fà á sókè nígbà tí wọ́n ń lọlẹ̀ òun ó mọ gòkè láti fifty five tágbára rẹ ti ń dínkù láti fifty five táwọn àárẹ̀ tó béèrè ti ń ṣe ọ́ láti fifty five tó ti ń rí i pé ǹjẹ́ kí níyàn ọmọ tán lọ báyìí ọwọ́ àmọ́ wa fa ẹlòmíì sókè sọ nígbà tó bá fi tó bá fà á lọ́dún márùn-ún yóò ti mọ bọ́n ṣe ń ṣe tó bá ṣe ṣe yóò rẹni tí ó béèrè lọ́wọ́ rẹ̀ ìwọ mọ̀ di mentor àti monitor àti moderator so tó bá ti wá fà á lọ́dún márùn-ún yẹn ìwọ ti pé sixty tí ò bá tí ì mọ̀ tán yóò dìkọ́ mọ́ bá wípé ah, ó ṣe dà kíníkan kíníkan kíníkan nígbà tí ó bá fi pé bíi sixty three ó yẹ kó ti parí èyàn ò bá rí n tó ní lára parí tí transfer sẹ́ni tí ń bọ̀ lẹ́yìn ní sixty three tọ́lọ́run bá fún un lásìkò lò kó dúpẹ́ torí àná Muhammad sallallahu alayhi wa sallam tó transfer gbogbo ìmọ̀ Islam sí wa sixty three ló parí ẹ̀ ó sì fi twenty three years transfer ẹ̀. ó fi twenty three years ó fi transfer baba. so tẹ bá ti gbé látogójì ọdún ọlọ́run ti tó abala àwo tẹ bá ti wo pé iye ọdún báyìí ni Kùránì fi sọ̀kalẹ̀ ànábì gbà á níye ọdún yẹn bí sì ti ń gbà náà ní transfer ẹ̀ fún twenty three years so tábà tí wàá sọ pé fifteen years ni kí èèyàn fi transfer ẹ̀ ten yẹn ń jẹ́ fifty five ẹ̀ fún lọ́dún méje sí i kó fi pé sixty three àbí ọdún mẹ́jọ sí i kó pé sixty three ó ti gbọ́dọ̀ transfer ẹ̀ tán so èmi máa ń sọ fáwọn èèyàn pé ẹni tó bá ti lè kọjá sixty three láyé ẹ̀sọ́ àtàwọn nílò. bàbá ọlọ́mọ sàjárí pé ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run láláìlá ilọ́lọ́ bàbá wa ìmáàmù wa àgbà afáwa àgbà sheikh abdulrahman adangba wọn là ti ń gbádùn ní àtàrà tó ń bá yanjú ọ̀rọ̀ nípa tó à ń pè ní ọ̀dọ́ níbo làwọn ọ̀dọ́ wa wá wà lónìí àwọn wo làwọn kí ni àwọn kí fi ayé ṣe àwa tá a ti gòkè níbo ọ̀dọ́ mélòó ló ti ràn lọwọ ọ̀dọ́ náà mo rò pé ẹ ń gbádùn gbogbo àwọn báwọn afáwà gbà bí wọ́n ṣe ń bá yàn náà ọ̀rọ̀ nípa tí à ń pè ní ọ̀dọ́ bí wọ́n ṣe gbé lájọ tó bá bíyàn sáyé títí yóò fi dẹni tí yóò dàgbà débi pé òun náà dàgbà òun náà tó wá ń fẹ́ lòmíì náà lọ́wọ́ hmm. bó ti yẹ kí á rìn bó ti yẹ bó ti tọ́ àti bó ti yẹ bí Islam ṣe gbé kalẹ̀ fún wa bàbá ti sọ yìí àwọn bàbá wáyé lónìí àwọn ọ̀dọ́ wa lónìí ọmọ ọdún twenty gan-an ó ti fẹ́ kọ́lé ńlá ó ti ń wá mọ́tò jìnjìnjìn abẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ lọ iléèwé mẹ́rìnsìn kan lọ síbi yahoo ni bàbá adáhùn hmm, àwọn ọ̀dọ́ tá a wá ń rí lásìkò tá a wà yìí kí lẹ̀yin rò wípé ó wá ń ba ayé wọn jẹ́ tọrọ wọn fi ń rí bí ti ń rí. àwọn òbí wọn là ń ba ayé wọn jẹ́. subhanallah. Hmm, a ṣe ọ̀pọ̀lọpọ̀ mistake púpọ̀ nínú community wa. Hmm àjọ àjọgbé e wa àkẹ́kọ̀ọ́ táwọn olóyìnbó ń pè ní ká study kí ni àwọn real points àwọn ààyè ògidì tá a ti lè fa ọ̀dọ́ jáde ṣiṣẹ́ a sì wo kí ni wàhálà tó lè da àwọn ààyè ògidì yẹn nú tó lè dàrú ó làwọn ìbò níta fi ń rò pé wọ́n gbọ́n jù wá lọ meanwhile kódà yàtọ̀ fún áfíríkà pàfíríkà gbọ́n ọlọ́run tó wá fún islam ní excellence kan tó à ń pè ní minza tó tá a fi lè deal pẹ̀lú ẹ̀ àkọ́kọ́ èèyàn àwọn tá a wà láyé a gbọ́dọ̀ kọ́kọ́ mọ kí ni ọlọ́run fi pín ayé kí la need kí la need ọmọ ni ó di bàbá bàbá tá à ń pè bàbá yìí ni ó di ọkọ fún ọmọ tó di ìyá kan jẹ́ ọkọ àtìyàwó fámìlì gangan gangan kí la ṣe sí gbogbo òbí kódà èmi náà wà nù ó kàn yẹ kó èmi dààmú kò sí ọ̀bá àti ìyá tó ní ọjọ́ kan tí ó pa àwọn ọmọ ẹ̀ jókòó pé báyìí lè rí láwọn ọmọ tí ń dàgbà mọ́ ọ yóò kàn mọ́ wò pé torí lójú wa lójú àwọn òbí wa bá ti tó yìí náà ọmọ láṣì láàmọ̀ jẹ bẹ́ẹ̀ kọ́ lórí mọ̀ àwọn yẹn ti wíìkì wọn àwọn náà ti dọmọ padà kódà kúránì ti sọ fún wa ní kótó lẹ̀ Israel ó ní kó rọ́bì ràámù mọ́ kàmá rọ́bà yá ní sọ̀gíra àṣàwọn gan ti di sọ̀gírù wọ́n ti dọmọ padà so lásìkò tá à ń dàgbà yẹn òbí wo ní sọ fọmọ rẹ̀ pé báyìí ni wọ́n ṣe yìí báyìí ni wọ́n ṣe yìí báyìí ni wọ́n ṣe yìí inú òbí obìnrin àtòbí ọkùnrin so family ni number one so tí family gbogbo fámìlì bá ti dàrú ẹ gbàgbé ọ̀dọ́ ọbẹ̀ ti ṣòfò ẹ wá sọ ọ́ lénìí fámìlì tí yóò dàrú látara yíyá àṣà aláṣà nàìjíríà nísìnyí pàápàá jùlọ àwa yorùbá èbó yìí ni èbó fò èbó yìí ni ọmọ tí yorùbá gbé èbó wọn kà kún pé kò sóríire èbó náà làwa sọ títí tó yẹ pé àwọn òbí wa tí wọ́n bí wa tí wọ́n ti ṣe wàhálà lórí wa tá a fi dèèyàn wọ́n tún wá ń ṣe wàhálà lórí wa ńgbà tá a dèèyàn tán èbó yìí ni. nọmba one yẹn family nọmba two family kìíní wá dìde family kejì dìde family kẹta ìkẹrin ìkarùn dìde wọ́n wá di ìlú ṣé ń gbọ́ ìlú gbọ́dọ̀ study kí ni ó dayé ìlú rú tẹ́yìn bá jẹ́ tó ń lọ lóyìnbó mi máa ń lọ dáadáa máa ń lọ káàkiri gbogbo lóyìnbó mo ti bẹ́ẹ̀ dé tán mo ń bira mi ti ń bá dáhùn lóyìnbó yẹn kí náà lè fi dáa jù lọ kò sí tán fi dáa jù lọ o ní kótírù eh, eh, ààyè kan tán bá wà wípé ok local government yìí ni local government yẹn mọ nǹkan mẹ́rin tí ó dà ló wọn rú tí èèyàn ó mọ owó wà àti rà gọ́ọ̀mẹ̀ntì wa gbà dání òun ló yẹ kí gọ́ọ̀mẹ̀ntì gbà dání ilé gbígbé ó yẹ kó ń rẹguléètì ilé gbígbé ẹnìkan ò lè kọ́lé tí ó dílé ẹlòmíì lọ́wọ́ kùránì ti ànábì ti sọ fún wa sallallahu alaihi wasallam pé ọ gbọ́dọ̀ gbélé rẹ̀ ga tí ó dílé ẹlòmíì lọ́wọ́. so tó bá yẹ pé gọ́ọ̀mẹ̀ntì kọ́ ilé kan náà wípé ládùúgbò yóò ilé two bedroom là ń kọ́ ládùúgbò yóò ilé three bedroom là ń kọ́ ládùúgbò yóò ilé self contained là ń gbé bẹ́ẹ̀ o so wọ́n wá pín àwọn èèyàn síbẹ̀ bọ́lọ́run ṣe ní káwọn èèyàn wà ẹnìkan ò ní sáré mo fẹ́ kọ́lé tí ó ju tèmi lọ ẹnìkan ò ní bayé jẹ́ pẹ̀lú jíjalè ilé gbígbé ó jẹ́ ọ̀ranyàn so gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà ní pọ́lísì yìí pé ẹ o ní tó kàn ní nàìjíríà ní pé gbogbo ilẹ̀ tìjọba ni àwọn làwọn iṣu sí ọ̀fọ̀ bẹ̀ tí ẹ mọ tó ń kọ́ síbẹ̀ ṣá. so látara ilé gbígbé iná máa wà torí ìjọba ló gbọ́dọ̀ mọ fún wa nínú kí jẹ́ gbọ́dọ̀ mọ jà sí ẹ generator ti o tobi so ẹnìkan wà lọ ra pass my neighbor ẹnìkan ra under ok ẹnìkan generator ńláńlá a máa fi ariwo dira lọ́wọ́ so nígbà tó ti di pé kinní yẹn ó ti di necessity kò sẹ́ni tí ó check ẹnì kejì mọ́ iná pàtàkì ẹ̀kẹta ní ọdún bíi gbogbo àwọn àwọn ọmọ chájì wa wọ́n wá lọ ṣe meeting pẹ̀lú àwọn èèyàn wọ́n á sọ fún ní wa a fẹ́ dìbọ̀ òwò wa omi ìwo lẹ fẹ́ fún wa tá a mọ̀ lò omi sì ní necessity ni ẹ mọ̀ ẹ ẹ̀wọ̀n ó ṣe ẹ kọ́kọ́ ṣe náà káwá dìbọ̀ òwò wa bẹ̀tẹ̀ ẹ ṣe ẹni ká dìbọ̀ òwò wa wèrè lẹ́pẹ̀ wá ni wọ́n dákẹ́ látijọ́ náà wọ́n sọ nǹkan kan mọ́ àbí tó máa sọ nǹkan kan ní Lagos State yìí dàrọ̀ ọ̀la ló kù lórí pé wọ́n dẹ̀ mọ̀ pé lẹ̀ tá à ń gbẹ́ tóníkàlùkù ń gbẹ́ omi tiẹ̀ yóò padà ṣàkóbá fún wa lọ́jọ́ iwájú àwọn ọ̀dọ́ wa tó yẹ kó ń study ẹ̀ tó ń lọ study agriculture tó ń lọ study nǹkan kan míì wọn ò tí ì gbé jáde pé yìnyín ìhun là fẹ́ ṣe ńṣe là ń jà sí àdìbò àdìbò ìwú ló kan ìbò ń bẹ̀ ṣé ẹni tí ń bọ̀ yẹn fẹ́ ṣe ń ta wí yìí ni kí la fẹ́ ṣàjẹ́ ẹni tí ń bọ̀ kó wá ṣe so tá a bá ti mú ilé àti romi àti ríná àti rí omi èyí tó kù ní báwo láti mọ wọlé wa nírọ̀rùn tá a mọ̀ jáde ẹ títì fún wa so tó bá ṣe títì fún wa wọ́n ti gbẹ́ kọ́tà kò sí wàhálà so kò síjọba tó mú un kì í ṣèjọba ni kò sí nǹkan kan tí ń jẹ́jọba o àwọn òbí kọ̀ọ̀kan yẹn náà tó ń papọ̀ yẹn náà ní ń jẹ́jọba o àwọn òbí kọ̀ọ̀kan tó ń wá papọ̀ yẹn wọn ò fi àgbà wọn ò fi ọ̀rọ̀ ságbà lẹ́nu kágbà wò pé bá ti ṣe ní dábì ráàyè lọ tó tẹ́ bá dé lóyìnbó wọ́n á sọ fún yín pé irú iṣẹ́ tó bá ń ṣe nílé tó nà fún ẹ ẹja mú London for example mi ò fẹ́ mú Amẹ́ríkà nítorí pé àwọn yẹn wọ́n ní tẹ̀fáwùtù díẹ̀díẹ̀ tó yàtọ̀ sẹ́jà mú London àwọn nǹkan tó bá sọ wọn ni wọ́n ń gbé dágánà àwọn kan mọ̀ gbé wọ́n ṣàkọ̀pútà ń gbé àwọn ilé ibẹ̀ ó yàtọ̀ síra wọn owó tó ń san bẹ́ẹ̀ yóò yàtọ̀ síra wọn irú àwọn tó ń gbé bẹ́ẹ̀ yàtọ̀ síra wọn kódà ní àwọn bòmíì ibi tí tẹ́ni bá gbà kọjá àbí tí aeroplane bá wà owó bẹ́ẹ̀ ó dínkù torí ariwo tó ń pa sí wọn létí báyìí tó wọn ni wọ́n mọ̀kànlé síbẹ̀ so tẹ́ bá wọlé tó ń pè pé àmúnilé London tẹ́ bá wo ilé yìí ó tó pálọ̀ kan àti yàrá kan nínú ilé mi gbogbo ibi tó ń pè nínú ilé wọn yìí. èmi náà wá kọ́lé ọ̀hún tán mo wá ń gbé bẹ̀ àwọn ọmọ wa dàgbà wọn lọ tán ilé yẹn ń bí mi nú. bàbá ti ń gbé bẹ́ẹ̀ ńgbà tá à ń gbé ńgbà táwọn ọmọ tí mò ń bẹ̀rù pé wọ́n dàgbà bá dàgbà wọ́n ti nílé tiwọn torí wọ́n ti níṣẹ́ tiwọn so iṣẹ́ tí wọ́n bá ní ó ti sanwó ilé tí wọ́n gbé gbogbo ẹ̀ ti entangle mọ́ra wọn àṣeyẹn o àwa la lọ́dọ̀ọ́ ọ̀dọ́ tá a kọ́ lẹ́kọ̀ọ́ kí ló máa mú wa fákìdù ṣe in láyò tí àbàdà hmm. ẹgbẹ́ yòó jùlẹ̀. ẹ̀ẹ̀kejì èèyàn nínú àdámọ́ ọlọ́run nínú àyà kan náà Kùránì ọlọ́run sọ pé fàákìm ọ̀já kẹlẹ̀ díìnì àkànní ìfàn ni pé kọ ojú rẹ síbi kó mọ ọ̀nà tó mọ́ tọ́lá àwọn yóò tún mọ̀ pé ẹ̀sìn tó mọ́ ẹ̀sìn kọ́ àdínù ọ̀nà tó mọ́. ọ̀nà tó dáa tó lè gbà ni wọ́n ń pè dínú hanifan tí ò ní ní kọ́nú kọ́họ nínú. lẹ́sẹ̀ kẹtù tó fi mọ̀ pọ́n náà lọ́lọ́run wí ọlọ́run wá ní fìtẹ́tù lá ilẹ̀ tí fatara nasu alayha látẹ̀bílà li khalqillah ọlọ́run ní mi mo mẹni tí mo dá bí mo ṣe dá gbogbo yín báyìí lẹ ṣe gbọ́dọ̀ máa ṣe ẹ lè rọ́gbọ́n mi dàbí kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ nínú ayé tá a wá láyé tọ́lọ́run dá wa sí competition la wá ṣe o ẹ gbọ́ o hmm, ti fi sínú ọwọ́ wa competition ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ bá béèrè pé kàwó ló dáa jù bí ẹlòmíì ò mú ilé ẹlòmíì ò mú ilé bẹ́ẹ̀ yìí ká tó sì dáa jù ní. bẹ́ẹ̀ yìí ò bá gé wọ́n bá gé gbogbo eléyìí kú èèyàn sì lè fi eléyìí àti gbunduku yìí fi ṣe nǹkan àmọ́ tẹ́lẹ̀ yìí bá ti lọ gbogbo àwọn eléyìí ò wúlò mọ́. so ta ló mọ eléyìí nínú ìgbésí ayé ẹ̀ ta ló mọ̀ ṣe táwọn eléyìí ṣe nínú ìgbésí ayé ẹ̀ tí ó fi mọ̀ pé ibi tóun lọ ni. so àwa compete láyé ni ìjọba ń láti regulate competition wa láì jẹ́ á ẹ wá aṣọ mi ẹ wá aṣọ yín so tá a bá ń lọ pati afẹ́ fi hàn pé tá a bá dé pati pé ààyè ló ọ̀pọ̀ aṣọ tó wà ẹ̀ ààyè ló ní bàtà tó wà lẹ́sẹ̀ ààyè ló lágbo tó wà lẹ́sẹ̀ so oníkálukú fẹ́ lo ohun tó dáa ìtàmọ̀ á sọ nínú ẹ̀mí wa ni pé tèmi tóun bá lè lò ó kó dáa fún kí ló tèmi ò lè lò ó gbogbo ọ̀nà tó bá gbà lèmi náà gbà gbà. ọ̀nà wo ló gbà. tó hmm, hmm. tí ìjọba bá rẹguléètì yọ́bù òní ní kẹ́ mọ́ ra mọ́tò London wọn ò ní kẹ́ mọ́ ra mọ́tò àmọ́ tí ìwọ náà bá ti rówó tó ń san pẹ̀lú mọ́tò tó rà ò ní ra mọ́tò ó lọ wọ mọ́tò tí ó pa gbogbo wa pọ̀ tó tẹ bá rí olórí wọn tó lọ wọ mọ́tò sàlẹ̀ kì í ṣe kó fi bẹ̀rù Ọlọ́run kò bẹ̀rù Ọlọ́run owó tí ó san fún táàsì ló mú un wọ lọ mọ́tò tó lọ wọ yẹn níjọ tó bá ti kú òǹjọba ó ti mọ̀ pé òun san gbogbo owó yẹn òun ìjọba ìjọba ní ń san nígbà tó wà lórí àpò ìjọba níjọ tó bá ti kú òun bẹ́ẹ̀ ó ti mọ̀ pé ó san gbogbo owó yẹn níjọ tá a bá bẹ̀rẹ̀ láfíríkà làwọn ọ̀dọ́ wọn ó tó gbọ́n. ó di nǹkan kejì tá a gbọ́dọ̀ mọ̀ ẹlẹ́ẹ̀kẹta láti kékeré láti kọ́mọ ní rígìn public school ní Nàìjíríà schooling ìtújẹ kíjọba mójútó pátápátá ni. Mm -hmm ọ̀nà tágbà kẹ́kọ̀ọ́ kódà àti ilé ìwé àti ilé kíw òun ni ó ṣe ọpọlọ ọmọ òun ni ó ṣe àmọ̀yé ọmọ débi èrè débi benefit òun ni ó ṣe ìjọba gbọ́dọ̀ mójútó irú ọpọlọ wo la fẹ́ set sí àwọn ọmọ wa lórí. so now ìjọba wa ṣe ní nàìjíríà gbégbé public school ní gbogbo wa yìí lọ a sì ń jèrè wọ́n wá díjú wọ́n dákẹ́ nítorí pé inú ara wọn làwọn tó dá private school lẹ̀ wọ́n wá jẹ́ kí private school pa public school kò sí ọ̀dọ́ tí ó gbọ́n nínú gbẹ̀ kò sí ọ̀dọ́ tí ó gbọ́n nítorí pé ẹni tó dá private school lẹ̀ kì í ṣe nítorí káwọn ọmọ rí kẹ́kọ̀ọ́ nìkan ló fẹ́ ṣe o àkọ́kọ́ ó fẹ́ compete ẹni ó sì fẹ́ jèrè owó rẹ̀ so ọmọ rẹ̀ mọ̀ o kò mọ̀ o wọ́n fọwọ́ tẹ́ ń di dókè o wọ́n fọwọ́ ṣe o kò sí ètò kan bẹ́ẹ̀ tí tó bá di pé òun ò ẹni tó ní private school kò kí àìrọ ọmọ tó ń fẹ́ jù sínú ìgboro ìjọba máa pariwo pé wọ́n jọ máa bú sínú ìgboro ṣé ibi tó ti mọ́ ọmọ bú yẹn bọ̀ ẹ lọ wò. bàbá so bẹ́ẹ̀ náà ní ilé kéwú ẹni tó ní ilé kéwú ló kọ́ ilé kéwú wọ́n bá wò kó kọ́ wọn bẹ́ẹ̀ ọ̀nà kọ́ wọn bẹ́ẹ̀ but there must be a regulation so nàìjíríà ń sìn ẹ̀rẹ́ nìkan tí ó kàn dìde òun ní mọ́ṣáláṣí yóò sì mọ̀ sọ̀ nítorí ó dáa kò dáa tó bá tẹ tí ẹ lè mú ni. bẹ́ẹ̀ kò ló ní nǹkan yẹn. bẹ́ẹ̀ náà làwọn tán nílé ìjọsìn àwọn tí ì ṣe mùsùlùmí wọn nílé ìjọsìn wọn bọ́ bẹ́ẹ̀ wọn sàn tán rí ọ̀pọ̀ wọn ló pa owó dídí rọ́ nígbà tá a dìbò èyí tó tún jọjú ni pé nígbà tán parọ́ náà tán tán mọ̀ pọ́n parọ́ ẹlòmíì tó ń tẹ̀lé wọn ó dáa tí ọba tẹ̀lé wọn bo ni ó tẹ̀lé <laughs> èyí tó dáa tí ìjọba fọwọ́ sí dáa so àwọn tó ní ilé ìjọsìn ní padà ń kọ́ńtró ìjọba meanwhile ìjọba ló yẹ kó kọ́ńtró wọn. bàbá sẹ́rí bí tẹ́ ẹ bọ́rọ̀ díẹ̀ sà <laughs> ọlọ́jàre pé sáà. so nílùú Saudi tá à ń lọ àti Dubai tá a lọ àti Bahrain mo ti lọ àwọn ìlú oríṣiríṣi bẹ́yẹn mo rí i pé kì í ṣe péjọba tẹ̀ wọ́n lọ́rùn àbí fún wọn lọ́rùn kó mọ́ sọ̀rọ̀ wọn ní ní kó mọ́ sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ tí ó dà lóru la fẹ́. bàbá ṣe níbi tí ẹ bọ́rọ̀ dé yìí níbẹ̀ ni mo fẹ́ ká ti gbé tá a bá padà dé. ẹ mọ gbọ́rọ̀ tí ń ṣẹlẹ̀ ní gbogbo ìlú nísìnyí ẹ mọ gbọ́ bẹ́ẹ̀ lómi ṣe ń sọ ní tí ò dá <laughs> nísìnyí sọ gbé. Masha Allah. sẹ́rí ọ̀rọ̀ tí bàbá ń sọ wàláì tàláì hmm. wọ́n kà yẹ pé àsìkò tá a ní kò tó nǹkan ni torí pé tó yẹ pé bàbá bá tún lè padà wá inú mi ó tún dùn torí pé hmm, ibi tí wọ́n mẹ́nu lé yẹn ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ ńlá ni torí pé ìjọba wa wọ́n ní nǹkan ṣe o láti tún ayé àwọn ọ̀dọ́ wa ṣe láti tún ayé àwọn ọ̀dọ́ wa ṣe àwọn òbí ìjọba àníṣẹ́ṣe lórí kí ọ̀dọ́ àwọn ọ̀dọ́ kò lè dá tọ́ọ̀tọ̀ tọ́ọ̀dọ́ bá sì dá ọjọ́ iwájú ti dànù ọlọ́njọ́ dáfẹ́ nìkọ̀ọ̀kan wa. a lọ sókè lọ́wọ́ nísìnyí bàtà bá padà dé ẹ̀ ṣẹ́jú márùn tó kù àwọn bàbá wọ́n ràǹdẹ̀ ọ̀rọ̀ wọn wọ́n wá ṣàdúrà fún wa so àwọn bàbá àwọn màmá wa tí wọ́n fi ẹ̀bùn ránṣẹ́ pé ká máa kó fáwọn àlejò wa báwa jíṣẹ́ wọn náà àfẹjá dókè lọ́hùn ẹ̀sùn ẹ̀kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yẹtò wa Ramadan Kareem hmm. mo rò pé ẹ̀yin tẹ́ ń wò wá ń lé ẹ rí i pé ètò tòní yìí tún yàtọ̀ díẹ̀ nítorí pé àwọn bàbá wa tí a gbé ìmáàmù wa Sheikh Abdulrahman Adangba wọ́n ń ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ wọ́n dẹ̀ mú wọ́n tún fi nàìjíríà kọ̀m̀pí àwọn ìlú míì láwọn àǹfààní tó wà nù kéèyàn jáde téèyàn bá jáde téèyàn wà lójú kan kò ní mọ tí ń ṣẹlẹ̀ ń bò míì yóò rò pé tòun ni best ni kò ní mọ̀ pé àwọn ìlú kan bẹ̀ tẹ́ pé tí gbogbo wa ń sá lọ ni àsọ́ni bí wọ́n ti sọ̀hún tí gbogbo wa fi ń sá lọ bẹ̀ ìlú tiwa náà táwọn tiwa náà bá lè ṣe wàláhì àwọn èèyàn máa sá lọ́dọ̀ wa náà up mo fẹ́ kẹ́ bá nímọ̀ràn bí wọ́n ti ṣe àwọn ìjọba náà ẹ fún wọn nímọ̀ràn láàrin bí ìṣẹ́jú ráńpẹ́ díẹ̀. kò sí ìmọ̀ràn kankan gbogbo wa ni stakeholders níjọ́ tó bá ti mọ̀ pé èmi mo ṣe wà stakeholder ni mí but àwọn tí yóò ṣèjọba lóra lórí ìjọba ni ǹjẹ́ ìjọba pè mí kájọ sọ̀rọ̀ ǹjẹ́ wọ́n ṣàrú wa kájọ mọ̀ sọ̀rọ̀ àwọn òbí stakeholder ni wọ́n ǹjẹ́ ìjọba pè wọ́n kájọ sọ̀rọ̀ ẹ fẹ́ báwọn ọ̀dọ́ wa ẹ fẹ́ báwọn ọmọ wa sọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀ ẹ wá ń báwọn ọmọ wa sọ̀rọ̀ báwọn ọmọ wa bá délé wọn bù ṣe káwọn gbọ́rọ̀ sí i lọ́nà ìgbẹ́ káwọn mọ̀ gbọ́ until ìjọ tá a bá bẹ̀rẹ̀ sí operate exclusive governance à ní débi tá à ń lọ kò sí kò kò ṣé bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn nígbà tí gbogbo àwọn primary school kánò mo ti kéwú ẹ eh, kánò mo ti ṣe school but ìjọ tí pásítọ̀ bá ń bọ̀ àbí tí ìmọ̀ọ́mù bá ń bọ̀ ìjọ yẹn là ń sún là á sún sókòtò jù tí òbí wa bá sọ fún wa pé òun lọ rìpọ́tì wa fún tíṣà àsàmú àmọ̀pá àṣàgbákò ṣe òbí gan ni ó lọ lu tíṣà ní skul pé kí ló tó fọkàn mọ́ so ìjọ tí ò bá ti irú nǹkan tá a mọ̀ ẹbí nu kò sí ọgbọ́n kankan tá a lè dá sí ju ká padà sí bá a ti ń ṣe nígbà tá à ń ṣe kájọ mọ parent teachers association tó ń wọ́ọ̀kì kì í ṣe ti public school ti private school ni even ti private school náà parent teachers association tó ń jọ jókòó wọn ò ṣe nǹkan kan wọ́n ń dáwó ń bẹ̀ ni kí school lè gbowó kó lè gbádùn sọ̀rọ̀ owó ni ó dá owó náà lá ní nísìnyí tá a gbádùn owó náà mọ́ yìí àbí ká túnra wa ṣe kò sẹ́ni kankan tí ó tún wa ṣe ní 1994 láyé Babangida wọ́n yọ history wọ́n yọ kúrò nínú nǹkan yọ pọ̀ o àmọ́ wọ́n yọ history ṣe mọ̀ wọ́n yọ religion náà hmm. kúrò wọ́n yọ kúrò kò sí ìbẹ̀rù mọ́ kò sọ́mọ tó mọ ìtàn mọ́ ńgbà tí ìtàn wa tán kò wá sàrọ̀bá náà mọ́ ẹ wá ní kọ́ mọ́ ṣoríire bá ló yẹ bẹ́ẹ̀ ṣoríire. Hmm. ọ̀rọ̀ rẹ o ọlọ́run kò ṣàánú wa ni. gbogbo ẹ̀yin olórí wa gbogbo ẹ̀yin òbí ẹ dákun ẹ já ń bójú táwọn ọmọ wa bọ́mọ yín ṣe ń jáde. wọ́n tún wá fẹ́ dá padà wọ́n tún wá ń dọ́gbọ́n dá a padà ṣé I don't understand. <laughs> ọlọ́run sàjà rí pé sà ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah mọ̀ pé pẹ̀lú ogun ọlọ́run sàlá ẹ dàkún ẹ tún bá mi wáyè làkàwé tó tán ẹ dàkún ẹ tún bá mi wáyè láti tún padà wá ọlọ́run sàjà rí pé ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ẹ dàkún wá kẹ́ tó máa lọ láàárọ̀ yìí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ẹ bàbá Dr. Ahmad Ọ̀làní Salahuddin aláṣẹ àtòdarí iléeṣẹ́ Standard Insurance Consultant Limited àwọn náà ní kí á fún yín ní kíní tíṣẹ̀tì pẹ̀lú màmá èmi á fún ẹ jẹ́ fún yín ní méjì bẹ́ẹ̀ ni sà ẹ jẹ́ fún yín ní méjì sà. èmi sì máa ń jọ́ọ̀gì láàárọ̀ láàárọ̀ ọlọ́run ṣe àwọn ọ̀gá ìgbà ní jọ́ọ̀gì. alhamdulilayi adúgbò lọ́dọ̀ ọlọ́run sà ẹ má bínú sà ní sà alhamdulilayi kẹtó tẹ bá yàrá dìde sìn tábàìsítán màá fún yín ní aṣọ àǹkárá mímọ kẹyìn ò kí àwọn ájìyà ń lé àbẹ́ ẹ̀hẹ́n ọ̀pá mẹ́fà lọ́yẹ̀ fún yín àmọ́ fún pé mo ti rí yín ẹ ti ẹ̀ wá dá mi lóhùn yẹn ọ̀pá méjìlá ni màá fún yín sà ah, ah, ah. <laughs> kọ́lọ́fọ́sà jẹ́ kí n rí yín pẹ́ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àìlá ìlọ́lá ọlọ́run bá a dúpẹ́ fún yín ẹ dákun àmọ́ tó rà lómi lè ní ìbéèrè tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ yín sà nínú àwọn táwọn wò wá ń lé tọ́lá àwọn opportunity ńlá ní o pé àti ẹ̀ bá yín pàdé lé ní opportunity ńlá ní o mi ò fẹ́ sá àǹfààní wà fáwọn èèyàn láti pè yín tó máa fẹ́ pè. nọ́mbà mi fún gbogbo ayé ni tó ra fẹ́ káyé dáa ni. tó bá ń fún wọn. tó yẹ pé ẹ bá ń pè mí láti nàìjíríà zero eight zero three three zero three six three two seven zero eight zero three three zero three three zero three six three six three two seven. three two seven. Number, nọ́mbà mi ni. tó nọ́mbà àfàwà nìyẹn. ṣé wàá sí <laughs> plus two three four ni ó fi kún kò dẹ̀ níbi zero sí mọ́tò ọlọ́mọṣà járe yín pẹ́sà ọlá àná ìlú ọ̀dọ́ ẹ bá ń ṣàdúrà fún wọn Ramadan maharajan ni anniversary ni carnival ni but carnival kini ni carnival ẹ̀kọ́ àti ìfẹ́ ni so àwọn kan wá ní ẹ̀kọ́ tó ń fẹ́ kàn yẹn àwọn fẹ́ sponsor káwọn èèyàn máa rẹ̀ kọ̀ọ̀kọ́ wọ́n ti mọ̀ pé gbogbo ẹni tó bá fetí gbọ́ nǹkan tí wọ́n bá sọ nínú nǹkan àwọn èèyàn rí tẹ́ mọ̀ gbé wá àwọn ti ní ládá ọlọ́run jẹ́ kí ládá náà kò ṣe kó pọ̀ fún yín sheikh adam rẹ̀ aláwọ̀ tààlà ni wọ́n sọ fún wa pé téèyàn bá fún ẹ ní nǹkan sọ pé ọlọ́run jó pọ̀ jù báyìí lọ lẹ́ẹ̀mí tẹ́nì yẹn bá bínú kò gbọ́ yé ni tó bá ti pọ̀ lọ́dọ̀ tiẹ̀ yóò pọ̀ lọ́dọ̀ tiẹ̀ náà ọlọ́run jí nǹkan tẹ́ fún wa yóò pọ̀ jù báyìí lọ́lẹ́ mi ọlọ́run jẹ́ kí tiyín náà kó pọ̀ pọ̀ sí i. àwọn tí wọ́n sì fi sùn pé ẹja ṣàdúrà fáwọn tó ní wa àdúrà ẹni tó kú kì í ṣejọ́ mẹ́jọ kì í ṣogójì ọjọ́ láìjọ́ tẹ́nì yẹn ti kú títí tí wọ́n tó ń ṣàdúrà òun náà ń ṣiṣẹ́ yìí eh, bẹ́ẹ̀ kálukú ti lo kéwé ọ̀tọ̀ ọ̀nà kan tún lélẹ́yìí ọ̀nà tá a fẹ́ lò bẹ́ẹ̀ tó bá ti ní regulation irú àwọn tó ń ṣe irú iṣẹ́ báyìí ó yẹ kíjọba pè wọ́n pé lọ́dún yìí o nínú Ramadan yìí o síìmù wà ní nǹkan tí gbogbo afẹ́ kí a sọ̀rọ̀ lé lórí ni pé báwo lọkùnrin àtobìnrin ó ṣe máa ṣe gbogbo àwọn aspect tó wà lábẹ́ tí ó máa jẹ́ synopsis tá a kọ fún àwọn èèyàn á máa wò bẹ́ẹ̀ tí ṣé wọ́n dá sọ̀rọ̀ yín ṣá ó sì tó kàn jọba àwọn èèyàn kọ̀ọ̀kan ní ń dá sí i ó bá wá bàjẹ́ tán mọ̀ á sáré kiri mọ̀ á wá yìí kiri ọlọ́run kọ yín mọ̀ ṣe ẹ̀yin ìjọba o ọlọ́run kà á tàjọ jẹ́ kankan náà kókó wa mọ̀ ṣe o kó wá fẹ̀mí wa gbọ́ abalẹ̀ ọ̀là la hawla wala quwwata illa billahi àdéhìlá. mo dúpẹ́ pọ̀lọ́ àfa mi sheikh abdulrahman suleiman adangba ọlọ́mọsà jaari yín pẹ́ wọlá nàbí lọ́dọ̀ ọlọ́run bá ń san ilé san rí la hawla wala quwwata illa billahi àdéhìlá. kó tó di pa àmọ́ lọ lẹ́ni adúpẹ́ pọ̀lọ́ gbogbo àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró tì Eh, láti bàbá dr professor ahmed bin salahudeen ọlọmọsàbà dúpẹ́ fún yìí o aláṣà tó darí iléeṣẹ́ standard insurance consultant limited tí wọ́n kalẹ̀ sí number thirty three victoria rubi ẹ̀kẹ́ ní off admiralty way ní lekki phase one nílùú èkó ń bí ọlọmọsàbà wa wà pẹ̀lú yìí o ọlọ́run ní fìyè sílẹ̀ bàbá wa alhaji wa abdulhakeem olúgbòye àtìyàwó wọn náà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o aláṣà tó darí iléeṣẹ́ ọlá links property ọlọ́run ní fìyè sílẹ̀ yíyá wa alhaji wa aṣọ ọlá ọlọ́mọba àṣàyẹ̀lẹ̀ sanre o